ẹ jọ̀nà ọjọ́ wo lọmọ yẹn fẹ́ gbọ́rọ̀ gọ̀ngọ̀ngọ̀ngọ̀ a ò wíṣ pé ọmọ yóò bá mi gbénu lé mọ́ tàbí kí n di sóònù ẹ̀ pátápátá ọ àbí kí n gbé sínú pépà ni pé ẹ ẹ olórí ò ṣàbúrò mi mọ́ báwo ni àbí ṣé ṣé mò ń sùn àbí mò ń lálàá ẹ jọ ẹ jí mi jàre no olórí olórí tún kà mí lóhùn ṣọmọ rèé Ọlọ́run ẹ̀gbọ́n mi ah ah kí ló dé ṣe fẹ́ ṣe mí léṣe ni ẹ̀dẹ̀ ń já mi lóye ń pariwo olórí olórí olórí kí ló dé ṣe fẹ́ pa mí ni ṣe fẹ́ pa mí ni ah ah èmi àti wà ní bídìí náà pariwo. gémi jẹ tàbí kó kówọ̀ ah, ah, mi mú gémi jẹ. báà lẹ ṣe máa ń ṣe báyìí gan-an ẹ̀yin lẹ máa sọ fún mi pé kí n jókòó ẹ wá wọ̀ mi lọ síbẹ̀. máa wẹ̀ ọ́ mo lè wẹ̀ ọ́ ẹ̀gbọ́n mi ẹ má ṣe bí illiterate mi ò láìkẹ ẹ lọ skul díẹ̀ náà tẹ́ bá tẹ kàárẹ kápá six kí ló dé gan. ẹlẹ́nu ṣìpò Eh, kò dẹ̀ tún yọ kíkí nìyẹn. mo ń bọ̀ wá kí yín mo fẹ́ kí yín ojú ló ń tì mí. anyway that aside eh, wá sọ fún mi pé ò ṣe. ṣé kí ni. ẹ eh, sọ fún mi pé ò ṣe ná. ṣé kí ni ọkàn sọ fún mi pé ò ṣe o. ẹ fi abeg abeg ẹ fi mi lẹ. kémi free ẹ kémi free ẹ ah anyway màmá aṣọlá ló pè mí wọ́n dẹ̀ sọ nǹkan kan fún mi lóru àná ó dẹ̀ jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ kàn sọ fún mi pé o ò ṣe o máa dẹ̀ gbà wípé wọ́n parọ́ ọmọ ẹni. Ṣọlá lẹ́bùn gbogbo alamọ̀pọ̀ lẹ́bùn lóòótọ́ màmá dẹ̀ ní pé gẹ́gẹ́ bíi pé school tí wọ́n ti ṣe tán o kò advise àwọn o ẹ̀yìn olóore wà ń jókòó tó fẹ́ sanwó school ọmọ yẹn tó dẹ̀ ní pé òun rẹ́dí àti sponsor ọmọ yẹn to any length wọ́n ní advice tó fún ọ ní pé ọmọ lẹ́bùn pé ẹ̀bùn ló máa jáwọ́ ọmọ yìí pé kò ní ìdí àti sanwó school jọ ṣé lóòótọ́ báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan just tell me how it is because ẹkún ni woman yẹn wà mú lánàá. ó wọn ọmọ ni gbóyún gbẹ́ngbẹ́ wọn. ní no ṣé rọ ni àbóòtọ́. ní kí ni ẹ̀gbọ́n mi ní kí ni ẹ̀gbọ́n mi kí what is it ṣé wọn advice èèyàn ni mo advice èèyàn ni ọ kí tiẹ̀ ní pro àwọn ògùn ni mo bá tàn yín gan náà àwọn ògùn mo bá tò tó papọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀wọ̀ ẹ̀ báyìí kí n ṣe Yorùbá sọ o ẹ fi mí sílẹ̀ o ó ṣàárọ̀ kùtùkùtù èèyàn lè bá yín sùn nulẹ̀ kan ọjọ́ kan wa kẹ́ má pariwo. Ah, ṣé ìwọ mọ̀ pé ìyà tó wà lára ẹni tó lẹ́bùn tó lẹ́bùn táyé gba tiẹ̀ àti àyèwé ọ̀tọ̀ àyẹ̀bù ọ̀tọ̀ wúmọ̀ yìí ò lówó tó lè dispose ọmọ yìí ọlọ́run dẹ̀ fọmọ yìí lórí ọ̀fẹ́ ó lẹ́bùn yẹn lóòótọ́ olóore dẹ̀ rí pé kó ń sanwó léwé wá ni pé kó need ẹ̀bùn ọmọ yìí ló máa wọ́ owó fún irú advice burúkú wo nìyẹn títí tí sponsor yẹn fi lọ Ah, kí ni ah. kí gan ni problem kí ló dé sẹ́pẹ́ ah. tí wọ́n bá fi ọ̀rọ̀ lọ̀ yín gẹ́gẹ́ bí àgbàlagbà àgbà títí yín ò kò kí you know kò kí help situation ó máa ń da situation ìbí omi gbóná ni kí ni problem yín no kí nìkan tí mo ti sọ tí èèyàn kan ò sọ rí ṣé àwọn pé ṣé tí mo lọ ṣe ọ̀fẹ́ gan ni mo tún ṣe ó yẹ kí n gba consultancy fee ni pé ó yẹ kí n gbowó ni pé wọ́n mọ̀ pé skul ẹni wọn náà ti jáde pé wọ́n mọ̀ pé skul ẹni ló ti jáde o lè advice ọmọ ìwọ ò ṣe má kàwé ìwọ ò ṣe má kàwé sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu àbí nǹkan mi olórí. kí nìkan tí mo sọ wọ́n pè mí when then and then ìgbà téèyàn pè mí tó sọ pé ẹ pẹ́pẹ́ sí o ọ ní máa kàn mú ṣáàrí máa kàn lé àwọn ọmọ mi ṣọlá ẹ wọ ẹ̀gbọ́n mi sùúrù nìkan máa fi bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tẹ́ bá nídìí ọ̀rọ̀ wọ́n pè mí hmm. wọ́n ní ṣọlá o mo mọ̀ pé ṣọlá ń kọrin ó dẹ̀ ní kí n help kàyà ṣọlá ó lẹ́bùn ó kọrin ó ń ó ń ṣe gbogbo nǹkan mo dẹ̀ ní òkè ah mo dẹ̀ gbóṣùgbà mo sọ nǹkan tí mo mọ̀ ń pa àwọn iṣẹ́ tí mo ti mú ní àṣọlá good gan o mo gbóṣùgbà fún un ní wá ní à pé máà tó jókòó yìí mo ní à mo ti rò pé dádì yìí ṣọlá ni o àwa ni àpé rárá o dáàdì ṣọlá kọ pé. ìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé dáàdì ṣọlá ti kú. ẹ ṣé ẹni mo fẹ́ gbé sórí ni ìyẹn ni mo máa gbé sórí pé dáàdì ṣọlá kú àbí bàbá ṣọlá kú ẹ wo ẹjọ́ torí Ọlọ́run kò kí n ṣe news o ẹ̀gbọ́n mi kò kí n ṣe news. ìyẹn wá ní pé ẹni tó fẹ́ help ọmọ yẹn ó dẹ sọ̀rọ̀ àlùfáàṣà ẹ ó dẹ sọ̀rọ̀ tó tó pé ìṣẹ̀lẹ̀ padà tún bẹ ẹdẹ ta títí tẹni ẹdẹ fi lọ ó lè jẹ kó yẹ olóore lójú ayé ẹ wípé ọmọ yẹn ò ní ìdí àti kàwé pẹ́ẹ́bù máa lànà fún. àbá ah, ah ẹ̀gbọ́n mi wọ́n béèrè kan lọ́wọ́ mi mo dẹ̀ sọ pé kọ́ má fufu lẹ̀ ràn máa lọ sí school mo ní kọ́ má ràn máa lọ sí school kò sí kan tó fẹ́ fi school ṣe scam ni wọ́n kàn gbó lọ́wọ́ wa ebi pa àwọn tó wà ní. ìwọ ṣe lọ school olórí ìwọ ṣe lọ school. ọ̀dọ̀ mi rí bẹ́ẹ̀ ni. ọ̀dọ̀ ẹ rí bẹ́ẹ̀ ni. ọ̀dọ̀ ẹ rí bẹ́ẹ̀ ni. kò sí nǹkan tí school fẹ́ dà ọmọ yẹn k máa lọ years ní school ní tó ṣe ń kàwé yẹn gan talent lè fò kúrò lórí ẹbí ẹyẹ i'm telling you. ṣe ìwọ ọlọ́run tó dá talent yẹn mọ̀. ó lè gbàgbé. ó dàgbà débi pé òun ọlọ́run ní ẹ mo tún sọ fún ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ̀yin ní kẹ́ mọ̀ tẹ̀ ń sọ ẹ mọ̀ tẹ̀ ń ṣe o ẹ máa tẹ̀ ń ṣe o ẹ máa tẹ̀ ń ṣe ẹ̀gbọ́n mi mo tún sọ fún ọlọ́run mo sọ fún ọmọ yẹn kó yé wọn mo ní sí even nínú bíbélì ọlọ́run jẹ́ kó yé wa pé wọ́n kọ́ síbẹ̀ pé ọlọ́run máa bèrè lọ́wọ́ pé nǹkan tàfi talent wa ṣe kò bèrè pé kí ló máa yin certificate wa kò sínú ẹ̀bù kọ́ ọlọ́run máa bèrè lọ́wọ́ pé kí la certificate school wa ṣe ṣé ọlọ́run ní ká lọ sí school ní a ní ká ka ọgbọ́n orí ló ṣe kókó ọmọ yìí èmi ti sọ fún ọgbọ́n ọ̀nà tọ́mọ ẹ máa fi lówó lọ́wọ́ máa mú rìn kọ́ máa wọ̀rí wọ́n ti fi lé mi lọ́wọ́ sọmọ ẹ máa máa gbé pẹ̀lú wa nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nìyẹn olóore wo olóore kí ló fẹ́ ṣe wọ́n fẹ́ ràn lọ sókun wọ́n fẹ́ ràn talent ẹ̀ lọ sókun gbàgbé ni tó bá kàwé èèyàn tán kí ló máa padà ṣe kí ṣe talent ẹ̀ ló máa padà jẹ ẹ wọ mi ẹ ṣe ni sórí ìwọ fúnra ẹ gangan gangan o ò lè lò kọjá ọ̀sẹ̀ kan mọ́nu lé from the look of things. which look of things. ṣé ìwọ gan tó yẹ pé ẹsẹ̀ ẹ̀ ṣì ń mì bí tí mo fẹ́ gbé ẹ̀gbà tí máa lé ẹ̀dà sí mo sì ń rò lọ́wọ́ mo máa fẹ́ lọ mọ́ ọmọ kan lẹ́bùn so ìwọ ò mọ̀ wípé ọ̀tọ̀ ẹ̀bùn ọ̀tọ̀ ewé ó advice ọmọ tó ń bọ̀ lẹ́yìn pé kó má kàwé pẹ́bùn ti tó torí pé ń kọrin oúnjẹ sinimá. hello wo sobi kò sí yàtọ̀ ní méjèèjì ó ti yẹ yín ẹ̀gbọ́n mi kò sí yàtọ̀ nínú méjèèjì ẹ̀gbọ́n kan tí mo sọ ẹ̀bùn o ìwé o ẹn tó lọ sí skul àbẹ̀n tó lọ sí skul tó lẹ́bùn àtẹ̀n tí ò lọ sí skul kò sí mi ò rí yàtọ̀ waste of money lọ́dún mẹ́rin ọkọ̀ máa lọ jẹ́ kọ́mọ lọ́mọ waste ọdún márùn-ún àbọ̀dún mẹ́rin sí skul. ìwọ ò ṣe pé tiẹ̀ ní waste of time. waste of time ni èmi gan ṣe mistake mo help teacher tó tó nígbà tí time ti mo lọ school àwọn teacher need owo ni mo help wọn. tí ẹ ọdún mi ò ayé ọmọ lọmọ tó ti ẹ. Ah! ayé ni mo bàjẹ́ e máa ma ọmọ yín lọ́wọ́ máa wọ ọmọ yín lọ kí ló ń ṣe yín máa wọ ọmọ yín lọ mi ò láìkẹ́ o bẹ́ẹ̀ máa bọ́ ma máa lọ bọ̀rọ̀ jẹ́ nìyẹn ma máa yẹ kí ìyá Ṣọlá máa sunkún kiri o mi ò láìkẹ́ o. orí ẹkún yẹn náà mo bá lana nǹkan tó dùn mi gangan bẹ́ẹ̀ ni orí ẹkún yẹn mo bá ẹkún ló fi bá mi sọ̀rọ̀. ìgbà tó wá ṣàlàyé fún yín kílẹ̀ yín wá fi kún ọ̀rọ̀ ṣe support mi. mo ní kó jẹ́ kí n gbọ́ láti ẹnu ẹ náà ló lò padà tí wọ́n ń sọ. nígbà tí mo ti wa sọ fún yín sí kílẹ̀ máa padà lọ sọ fún ìyá Ṣọlá kọ́mọ rẹ̀ kọ́mọ rẹ̀. kí lẹ máa lọ sọ fún wọn kí lẹ máa lọ sọ fún wọn sìn. Ah, n ti máa sọ fún ni pípé lórí èṣù lórí ẹ̀gbà ó máa wá bó o ṣe máa rí ẹni yẹn kan ni o kó o máa wá kó lè sọ pé n tó ń sọ o ò mí ni ẹ o eré ló ń ṣe o pé gbogbo ìrànlọ́ tó bá fẹ́ ṣe fún Ṣọlá tó máa fi ka gbogbo ìwé tó fẹ́ kà kó bẹ́ẹ̀ ṣe fún o lẹ́rọ̀ ìyẹn ló fi ló ìyẹn nìkan ló lè fi lójú rere ni o tó o bá ṣe yẹn a mọ fún ẹ lọ́sẹ̀ kan péré tó o bá ṣe yẹn ẹrù ẹ máa kó kúrò nílé yes wá kúrò nílé ìgbẹ̀yìn náà ni ó tọ́ mo sọ fún ẹ máa lé ẹ kúrò nílé yìí ni ó ṣe ń wò mí. ẹ ti ń sọ pé máa lé mi ń sìn mi ò kára years àti gùn ọ̀rọ̀ ẹnu lẹ́ni you are not a man of your word tẹ bá sọ̀rọ̀ ẹ̀ ń dúró lé lórí kò dẹ̀ sí nǹkan méjì àtẹ́nù nìyí ẹ̀gbọ́n mi àtẹnu ni mo dẹ̀ mọ̀ wípé ohun tó jẹ́ kẹ́ máa sọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ni pé tí ìyá aṣọlá bá fi lè gba owó lọ́wọ́ máa yẹn láti rán ọmọ ẹ lọ sí skul bẹ́ẹ̀ ṣe máa yọ títí ilẹ̀ ń wa kò sí nǹkan tó máa fẹ́ fìwé ṣe tẹ́ ẹ bá ẹ wò ó kẹ́ pé wọ́n mílíọ̀ kẹ́ dọ́dọ̀ wúmọ̀ ẹ̀ máa jẹ́ kí ó yẹ yín pé wọ́n máa mọ̀pọ̀ ní mi máa tún lọ bá máa kó sílé máa yẹ kó understand pé ṣọlá o kò ní ìdìwé. irọ́ ló pa ṣọlá máa kàwé lẹ́yìn ewo. bẹ́ẹ̀ ni. àmì ah, ti gbé tèmi síbi tó lọ́sọ̀ tó wọ́n lápẹ̀rẹ̀. ilé ẹ̀kọ́ ẹ̀rọ àgbà wa ó wà. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ilé máa bẹ̀rẹ̀ ẹ má fọ́n gbọ́n mi jọ. wẹnu ẹ ẹlẹni pẹ ẹ pẹ. bíi titi yín mo fi jọ yín ni ó dùn mí gan pé wọ́n bí mi lẹ́yìn. Ah, mo fi jọ yín ni mo fi jọ yín. mo dá padà fún ẹ orí mi kọ́. ọ̀pọ̀lọpọ̀ pé ẹlẹ́dàá mi kọ́ wájọ mi wájọ mi wà máa wà yánmayánmá báyìí áńgẹ́lì tó wà ń dútí gbà tó lọ́ọ́ ń dá mi lọ́wọ́ áńgẹ́lì yẹn ó láìkì mi ni áńgẹ́lì tó mọ nǹkan mọ̀ ní if not bóyá ní bẹ́ẹ̀ ní ṣe fẹ́ ní dọ̀dọ̀ mi náà bá ṣe fẹ́ mo yá fi tèmi mo fi jọmọ́ mi. ó tẹ̀ sí dáa ibi tó sọ nìyẹn gẹgẹgẹgẹ ó dáa ebi mọ́mì ló jọ. mọ́mì ló ah, fi jọ. mọ́mì ló fi jọ. Eh. o lè sọ lójú mọ́mì. Ah. bí o fẹ́ mi jọ mọ́mì. bẹ́ẹ̀ ni fi ẹ̀rẹ́ ni fi tí náà jọ. ká mo fi tèmi jọ. ẹ fi jọ dáàdì. sórí ọmọ tó ní bàbá òun ò là ọmọ tó ní ìyá òun ò lówó lọ́wọ́ ẹnu ẹ̀ lòun náà kó ṣe ẹnu ẹ̀ ló wá tí ìbólówónú mo bẹ́ẹ̀ bo gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojúmọ́ Ire amúlùdùn gbogbo yín mo tún kí o lágbára lọ́wọ́ Ọlọ́run àní bá yín bá ìbànújẹ́ ẹ bẹ́ẹ̀ wò mí ẹni ẹlẹ́nu nígbà ṣe yín ṣe o ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀ ní ṣìwàwù lójú Olódùmarè ayé ò sì ní gba fújà lọ́wọ́ yín àdúrà kan ṣoṣo tí mo máa ní kẹ́ máa gbà náà ni wípé tẹ́ bá ti ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin sáà máa rawọ́ ẹ̀bẹ̀ pé Ọlọ́run irú ọmọ bí Ọláyínká Bàbá ni o irú ọmọ bí Àtàbàtúbú ni o kí wọ́n Ọlọ́run fún mi o ẹ má tọrọ ọmọ irú eléyìí o tí ń fẹnu ba nǹkan jẹ́ tí ń fẹnu pàṣàmọ̀ nǹkan tọ́ tata bẹ́nu ẹ̀ ṣe rí náà lè wà nínú ẹ̀ ṣe rí tinú tòde wo ṣe rí gbọ́dọ̀ nìyẹn ayé yóò ní bàjẹ́ ìrísí orí burúkú ọláyínká bàbá sèmi jẹ́ àtàbàtúbọ̀ abẹ́rẹ́ orin lórí ètò ojúmọ́ rẹ̀ àmúlùdùn àwọn ọmọ máa dá yín rárá yá ni inú dẹ̀ wọn máa dùn ni tó bá yẹ tó bá kú lọ́rọ̀ ọmọ yìí nìkan nìkan tó máa ń fún mi lẹ́fọ̀ọ́ rí lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá kú lọ́rọ̀ ẹ̀ nìkan tó bá gbèsè mi àti yín ni ayọ̀ ló bá dé àmọ́ ẹja àjọ wò ṣé pápẹ́yàn lẹ́bùn ó wá sọ pé kọ́ mọ́ ó tán n ta fẹ́ gbéyàwó gangan nìyẹn o ṣé èèyàn lẹ́bùn ṣe adi pé kéèyàn mọ́ kàwé káṣí wàá pé ok gbà wá nímọ̀ràn skul tí wọ́n ti jáde ibẹ̀ la fẹ́ kọ́ ọmọ ewu ọ ẹ̀yin tó fẹ́ ràn lọ́wọ́ rẹ̀ kó sọ afẹnu lé olóore lọ wípé ọmọ ò gbúdọ̀ kàwé ìwọ sì kà ìwọ sì kà bí o tiẹ̀ wúlò fún ẹ kó fi ṣe nǹkan tó láyé tó pé ilé bọ̀dá ẹ̀ náà ló ṣe wà tó ń bàjẹ́ tó ń bàbú ń bẹ̀ ṣé ó yẹ kó o fẹnu lé lọ wo ọ̀sẹ̀ kan mo fún ẹ tó o bá wá bàbá yẹn rí kó dẹ̀ sórí ọwọ́ ẹ̀ fún ṣọlá inú ilé òun àfilẹ̀ ó dẹ̀ sí gbọ́rọ̀ lẹ́nu mi nìyẹn. just ṣíyọ pa fuele ṣíyọ. ẹ jọ jàre ẹ jẹ́ ká ẹ wò ẹ jẹ́ kí n fi títí wọn ṣe títí wọn ẹ̀yin tèmi nílé kí ló ń bọ́ọ̀bù kí ló ń sọ̀p ẹ́ ó yá now let's go there. mo kí ní tayọ̀tayọ̀ ti dùnú ti dùnú ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé tẹ bá ti rí mẹtíró lu ọmọ tẹ bá ti rí mẹtíró ọmọ tó fi ń tọrọ ọmọ kì í ṣe àwọn àgbẹ̀dẹ kan kì í ṣàwọn àwọn kan tẹ́ pé wọ́n máa rọ fìlà wọ́n á rọ pantros àwọn akọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ṣá ikú wọn tó dẹ̀ rí gbẹ̀gbẹ̀gbẹ̀ èmi tí mò ń fún wọn lóúnjẹ tó ń jẹ rè ẹ kò lè wá jí láàárọ̀ ọjọ́ kan kéèyàn kọ́kọ́ máa wọ ẹnu ṣì sí mi lára tí ò bá ṣe pé èèyàn gbúdọ̀ máa èèyàn gbúdọ̀ máa ká ọrẹ tó ti ṣe ni mo mẹyọ oúnjẹ tí mo ti rà fún mi mo mọ ti jẹ alájẹsẹ́dẹ̀ ni irú yín alájẹsẹ́ ni irú wọn àtẹnù là ń pe irú wọn but ẹ má wọ ẹ má tún jẹ́ kí n yà bàrà torí mi kì í láì kí n máa bàrà mi jẹ́ wájú àwọn fans mi ẹ̀yin tèmi kí ló ń bọ́bù jàre gẹ́gẹ́ mo yẹn ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé tẹ bá ti rí mi ẹ ti rí dùnú tẹ bá ti rí mi ẹ ti rí owó tẹ bá ti wá rí mi pé ẹ ti rí ayọ̀ ẹ wò ó tòun tẹ̀rín àti ìdùnnú ni mo fi ṣe kí ni mo fi kí n pẹ́ kú dédé àsìkò yìí nínú àsìkò yìí mẹ́ nínú ọlá lẹ́tí máa ṣe kí ni lẹ́tí máa ma jẹ̀gbádùn ẹ̀ ètò yín ètò tẹ́ fẹ́ràn jùlọ Ojúmọ́ Ire amúlùdùn bíi tí èmi olórí Olúwakẹ́mi Ìyàndá ọmọ yín tòótọ́ tẹ́ fẹ́ràn jùlọ tẹ́ fẹ́ràn ju àwọn bọ̀dá àgbẹ̀ kan lọ ẹ gẹt bẹ́ẹ̀ ni tí mo ti múnú yín dùn lórí ètò lẹni rẹrẹ máa rẹ bẹbẹ máa bẹ torí pé kí ni tí ẹ̀gbọ́n mi ò bá lọ yára wọn ní sense ẹ wo ẹjọ gbogbo ẹnu ni mo fi sọ ọ ẹ mọ̀ mí o tí ẹ̀gbọ́n mi ò bá lọ yá ara wọn ní ọ̀rọ̀ tó yẹ kí wọ́n sọ tí wọ́n bá dọ̀dọ̀ wájú ìyá Ṣọlá tí wọ́n lọ ń sọ ọkọ tí yẹ kí wọ́n sọ gbàdúgbàdú àgbowó àgbàdo lọ́wọ́ wọn bọ ní báyìí nǹkan ẹ kà jẹ́jẹ́ ọmọ jẹ́jẹ́ ara mi ẹ kà lọ sókè lọ́nà tá a bá padà dé ẹ mọ̀ pé mi ò lè jà ẹ mọ̀ pé mi ò lè sọ̀rọ̀ mi ò dẹ̀ lè sọ tẹnu mi tán ibi tẹ bá fọ̀rọ̀ sí lẹ́nu mi lẹ́tí máa bá ẹ kà lọ sókè lọ́nà tá a bá padà dé ètò sì ń tẹ̀síwájú wá dá mi mọ̀ ẹ rí mi wọ ẹ rí mi wọ bí ìran bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe lè fẹ́ bà mí jẹ́ àwọn fans mi ni máa wọ́ máa wọ́. ẹlẹ́nukẹ́nu ẹlẹ́nu ṣìpòtì. ó dùn ìdè pẹ́yù ìdè pẹ́yù ẹ̀yin náà gbà ti ẹ̀yin àti ta ni. 쉬요.